a kú ojúmọ́ a kú ojúmọ́ a kú ojúmọ́ mu mo kí gbogbo ẹni tó ń wò mí níbikíbi tí ẹ bá wà jákèjádò àgbáyé ìjẹ́ ilẹ̀ yorùbá nìwọ tí ń wò mí ni mo kí yín a kú ojúmọ́ ìjẹ́ ilẹ̀ yíbò nìwọ tí ń gbọ́ mi ni mo kí ẹ̀yin náà bẹ́ẹ̀ sì ni tó bá jẹ́ pé ilẹ̀ haúsá náà lè ti gbọ́ mi mo kí yín ẹ ìfẹ́ ọmọ ènìyàn ṣe ẹ ìfẹ́ àṣà yorùbá tẹni tẹ̀ fi ń tẹ́tí sí aláàfin ìṣẹ̀ǹbáyé fún ẹni tí ò bá mọ ẹni tó ń sọ̀rọ̀ orúkọ tèmi ni Dr. ọlálẹ́kùn ọlálẹ́kùn aláàfin ìṣẹ̀ǹbáyé ní tèmi máa ń ṣe lórí social media òun náà ni pé mo máa ń kéde fún àwọn ọmọ Yorùbá ipe ìjẹ́ka padà sórí àwọn nǹkan tiwantiwa kó má jẹ́ nǹkan òyìnbó òun ni a máa gbé lárugẹ pàápàá jùlọ tó bá di ọ̀rọ̀ à ń lògùn bílẹ̀ ní tí mo wá fẹ́ kọ́ wa lónìí òun náà ni oògùn kan táwọn àgbàlagbà máa ń lò láyé àtijọ́ nígbà tí ọ̀dà owó tó bá dá wọn àṣírí bìbò ni oògùn yìí àwọn àgbàlagbà máa ń lò nígbà tọ́dà owó bá dá wọn láyé àtijọ́ ni bá a bá fẹ́ ṣe oògùn yìí ẹ jẹ́ ká wá ewé ọ̀là àwọn ọ̀jọ̀gbọ́n ti mọ ohun tó ń jẹ́ ewé ọ̀là á mú ewé ọ̀là yìí á kó sínú ìgò á fọwọ́ run á kó sínú ìgò tábà ti kó sínú ìgò ẹ yẹ kí ìgò yẹn kó tóbi díẹ̀ bóyá bí ìgò ṣìnáàpù àbí ìgò ọtí míì náà ọtí tó wà nínú ìgò yìí ẹ jẹ́ ká dà á kúrò ká dà á sínú kọ́ọ̀pù kan á wà fi ọwọ́ rán ewé ọlá á fi ràn sínú ẹ̀ ẹ ká wá ọ̀gà gbígbẹ náà ọ̀gà gbígbẹ náà á já sí kéékèèké á fọwọ́ rún òun náà á fọwọ́ rún sínú ìgò yìí lẹ́yìn tá a bá fi ọwọ́ rún ọ̀gà yìí sínú ìgò yìí á wá kó owó ẹyẹ owó ẹyọ tí ò lójú a kò twenty one a kò sí àwàdà ọtí ṣìnà dàdà kúrò nùkò àwàdà sí tàbá ti dà sí ẹ jẹ́ ká gbé pamọ́ lẹ́yìn ọjọ́ kẹta ẹ ká máa yọ ọmọ láràárọ̀ àṣírí bíbò tó dájú ni báwọn àgbàlagbà ṣe máa ń ṣe láyé àtijọ́ nìyẹn ẹ má wá gbàgbé pé fídíò tá à ń ṣe ìdí tá fi ń ṣe kì í ṣe láti wá subscriber kì í ṣe láti wá viewers bí kò ṣe láti polówó ẹgbẹ́ kan orúkọ ẹgbẹ́ náà ni Association of Tradition and Culture AATC n tó ń à ń ṣe nínú ẹgbẹ́ náà òun náà ni pé tí wọ́n bá mọ ògùn jẹ̀dí tó bá darapọ̀ mọ́ ẹgbẹ́ náà wà á rí èèyàn tó mọ ògùn bà tó jẹ́ ti ìbílẹ̀ a lè máa kọ́ ara wa lọ́gbọ́n kí àṣà ìbílẹ̀ Yorùbá kó má bàa parun láti lè darapọ̀ mọ́ ẹgbẹ́ náà five thousand naira ni ẹgbẹ́ ta rẹ́gísítà pẹ̀lú ìjọba ni kì í ṣẹgbẹ́ orí Facebook tí èèyàn kàn déédéé join ẹgbẹ́ tó ní id card ni àti id card o àti registration o àti kan wa mọ́ ẹgbẹ́ náà lórí WhatsApp gbogbo ẹ̀ náà ní five thousand naira id card wa sì rèé id card tó ní òǹtẹ̀ ìjọba ni láti lè wá darapọ̀ àti àkáǹtì téèyàn máa sanwó náà sí ẹ kàn sí olùdásílẹ̀ ẹgbẹ́ náà lórí WhatsApp number zero eight zero two eight five six five one eight eight á dára fún wa àṣà yorùbá kò ní parun ọlọ́run ní ba ilé ẹnì kankan wa jẹ́